ìbà ló yẹ ká ṣe fẹlẹdùmarè Ẹlẹ́dùmarè ọba o àjùbà kì bá ṣe Ẹlẹ́dùmarè bàbá mímọ́ Ẹlẹ́dùmarè ọba òkè àjùbà lọ́dọ̀ rẹ Èdùmarè àjùbà kì bá ṣe ìbà akọ́dá ayé ìbà àṣẹ̀dá ọ̀run gbogbo ilé pa owó má gbé agbó má ọ̀rọ̀ mọ oníṣẹ́ fàyàtì ọ̀rọ̀ mọ láàjò tí ń wọlé dọmọ tẹ́ ẹ rẹ kọjá rírí púpọ̀ kọjá kíkà bàbá tèmi tó pọ̀ láì lópin bàbá mi ti ń so lórí burúkú dó lórí ire ọ̀wọ́ eré ọmọ tuntun dákẹ́ dákẹ́ àṣeré ọmọ tuntun láì lo relaxer bàbá mi a máa ṣẹ̀jẹ̀ dọmọ nínú aláboyún aláboyún amú gbóná kò ní ju ọmọ lára bàbá mi ti ṣe ọmọ tuntun láì lo relaxer kábíyèsí adúpẹ́pẹ́ mú ọlọ́ lọ́sẹ̀ tó kọjá ẹ padà wá lọ́sẹ̀ yìí ìwà wa kọ́ ìṣe wa kó wù ẹ̀yìn ọlọ́run ọba ni gbogbo ẹ̀yin tẹ̀mí nínú ilé eléyìí la fi dúpẹ́ lọ ọlọ́run ọlọ́run ọba aláwùrábí tó ń tì wá lẹ́yìn tí ò jẹ́ kójú àdúrà tì wá mo fi eléyìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo ẹ̀yin bàbá mi nínú ilé gbogbo ẹ̀yin ìyá tèmi gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́ mo kí yín pé ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ẹ lójú ọjà èmi mọ́ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín sweetheart yín ẹ̀gbọ́n yín àbúrò yín lọ́ọ̀bà yín bú yín your bú that does not have another bú ẹ̀yin nìkan ní bú mi ọlọ́run sì mọ̀ ọlọ́run gan mọ̀ pé ẹ̀yin ni bẹ́ẹ̀ mi ẹ̀yin ni bú mi ẹ̀yin ni olólùfẹ́ mi torí tìyín náà ni mo ṣe wà ń bí ẹ ẹ̀mí ọmọ yẹn ọ̀rẹ́ yín lára olúbọ̀ mi lọ́mọ àkúrò lóye mi ọkọ̀ máa fi tàsílẹ̀ fún gbẹ̀nu gbẹ̀nu ọmọ bá ti gẹ̀ bá kú ata là ń lọ. èmi lọ́mọ lọ́jọ́ ṣòdì àná yẹ ọmọ lọ́jọ́ ṣòdì àná kò rú ọjọ́ ṣòdì náà ti rìn nǹkan wàrà ìyá gbogbo Orísun tẹlifíṣàn ìyá lọ́jà one ìyá lájẹ́ Orísun TV èmi ni mo gí pẹ́ káàbọ̀ sórí àkọ́tún ètò ojú ọjà lórí Orísun tẹlifíṣàn gbogbo ẹ̀yin tèmi nínú ilé wá nǹkan fìdílé lónìí ẹ̀kọ́ tí ẹ̀kọ́kọ́ kí mi kú oríire náà hmm. ẹ̀yẹ kí mi kú oríire oríire ọ̀hún ni wípé mo ní àlejò ńlá níkàlẹ̀ àlejò ọ̀hún ni ṣé ń já yín sí mi ní tí òṣìṣẹ́ yín náà ẹ mọ̀ wọ́n náà ní tí o kí n kúkú sọ ń pa wọ́n ẹ aṣojú iléeṣẹ́ King Builders ẹ aṣojú iléeṣẹ́ àjọ King Builders ṣe pé wọ́n darapọ̀ mọ́ Orísun Estate wọ́n wá sọ̀rọ̀ àwọn di ọ̀kan báyìí ní Hmm. aṣojú iléeṣẹ́ wọn gangan gan mo gbọ́ sórí ètò ojú ọjà lónìí nítorí pé àwọn èèyàn máa pè mí ní lémọ lémọ lémọ lára olúbọ ṣé lóòótọ́ ni Orísun ẹsẹ ti wà ṣé four one nine ni ṣé gba ni ṣé àwọ ẹ̀yin náà mọ̀ wípé lórí Orísun tẹlifíṣàn ní bọ́ọ̀bù sẹ́yìn oníkàkan lára olúbọ ni báwọn dúró sídìí ìbàjẹ́ ìsìn ni báwọn dúró sídìí ààbò sí mo sẹ́lẹ̀ kan mo nítorí tíyín mo ṣe wà ń bí bẹ́ẹ̀ ni ẹgbọ́n nǹkan fìdílé ẹ farabalẹ̀ gbogbo ìbéèrè tẹ́ fẹ́ béèrè pátápátá ní bá yín béèrè lónìí bó bá sì lélẹ̀ tí òye yín á fi nọ́mbà lẹ̀ tẹ́ pè tí ọkàn yóò sì balẹ̀ ní pàkàtí gbogbo èèyàn olólùfẹ́ tèmi gbogbo èèyàn olóríire tẹ́ ń wò mí nínú ilé gbogbo èèyàn aláyèrè gbogbo èèyàn abiyamọ tẹ́ máa jèrè ọmọ tẹ́ bí gbogbo èèyàn ọ̀ṣọ́wẹ́rẹ́ tẹ́ máa dàgbà Hmm, ẹ wá nǹkan fìdílé o nítorí pé ètò ojú ọjà ó ti bẹ̀bẹ̀ ṣẹ̀ṣẹ̀ lórí Orísun tẹlifíṣàn ó ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni Adéjọmí ọ̀gbẹ́ni Tópẹ́ Àgùntàṣọ lò àwọn alátán jẹ́ aṣojú iléeṣẹ́ King Builders àwọn ní àlejò mi bàbá wa ẹ bá káwọn ara lé. ẹ kú lé o ẹ̀yin ara ilé. Ah, ah, tó bá dẹ́yìn ètò ní ìsìn ẹ wo gbogbo ilẹ̀ ibí ilẹ̀ hmm. ẹ káàbọ̀ sórí ètò. yes ma ẹjọ ká ká ti fi pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ kí là ń pè ní Orísun estate gangan hmm. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Orísun estate ó jẹ́ ètò tí Orísun tẹlifíṣàn àti iléeṣẹ́ King Builder gbé kalẹ̀ láti hmm. sọ ilé níní àti ilẹ̀ níní láti sọ di ìrọ̀rùn hmm. fún àwọn ènìyàn because a ní ìmọ̀ wípé nǹkan mẹ́ta ló ṣe pàtàkì Hmm. nílé ayé tí ẹ̀dá gbúdọ̀ ní. Hmm. ìkíní ẹ̀dá gbúdọ̀ ní oúnjẹ láti jẹ ìkejì ẹ̀dá gbúdọ̀ ní aṣọ láti wọ̀ hmm. ìkẹta ẹ̀dá gbúdọ̀ ní ilé láti gbé so àǹtẹ̀bádẹ̀ wò láti ọmọ à ń sọ pé in the beginning ọlọ́run fúnra rẹ̀ ó fi ọkùnrin tó kọ́kọ́ dá ó fi sínú ilé ó fi sí ọgbà àjàrà láti máa gbé also gbogbo eh, ẹranko tọ́lọ́run dá gbogbo wọn pátá ló ní ilé so ẹ̀dá náà need láti ní ilẹ̀ láti ní ilé lórí so hmm. èrò yìí ló mú iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n àti King Builder gbé Orísun estate kalẹ̀. Hmm. ṣé mo dúpẹ́ <sighs> hmm. ok màá wá yí ìbéèrè mi báyìí. Okay kí nìdí tẹ́ ẹ fi ṣe ní ìrọ̀rùn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí mo mọ̀ pé phase tá a bá sọ̀rọ̀ níbi pé lónìí tá a bá sọ̀rọ̀ nípa phase one lónìí ká tó wí ká tó fọ̀ phase two ó ti bẹ̀rẹ̀ phase one ti kún nìhun ni hmm. tá a bá máa sọ lọ́la phase two ti kún phase three tún ti bẹ̀rẹ̀ ìyẹn wá já sí wípé ìrọ̀rùn ló bá dé kí wá nìdí téyìn fi ṣe ní ìrọ̀rùn fún gbogbo àwọn ènìyàn now <clears throat> from the time past I discover pé ati ní ilẹ̀ wàhálà àti ogun ni hmm. àwọn míì máa ra ilẹ̀ ilẹ̀ tó ń rà àwọn owó ìtàn ti rà wọ́n máa tà fún èèyàn bíi mẹ́ta èèyàn méje ẹlòmíì tó bá ra ilẹ̀ tó bá máa débẹ̀ lọ́jọ́ kejì á rí pé ilẹ̀ tó ń rà wọ́n ti kọ́ lélẹ̀ lórí hmm. you know and ẹlòmíì máa ra ẹlòmíì àti ra ilẹ̀ until tó wó ilẹ̀ yẹn bá tó pé ló ẹ̀ṣẹ̀ máa lóun fẹ́ ra ilẹ̀ now ibi tó ti ń dá owó ilẹ̀ ń pé owó ilẹ̀ máa tó pé bùkátà mi á wọlé tì hmm. owó yẹn á lọ kò ní lè kò ní lè lò fún nǹkan tó yẹ so torí ẹ̀ la ṣe wá rò pé òkè kí la lè ṣe láti jẹ́ kí ilẹ̀ níní ilé níní kó di ìrọ̀rùn fún àwọn èèyàn hmm. ni àṣeṣe bẹ́ẹ̀. àṣeṣe promo tó now tábánikà bẹ̀rẹ̀ ní ìsìn hmm. ilẹ̀ yín tó kéré jù èèlò ni three hundred and fifty thousand naira nílẹ̀ wa. ìlú wo ló wà. abẹ́kúta ló wà. ní abẹ́kúta wa ń bí. abẹ́kúta bẹ́ẹ̀ abẹ́kúta wa. bẹ́ẹ̀ eléyìí tó tún now ká dúró lórí yẹn hmm. ṣé lórí mo mọ̀ pé promo buy three get one free ó ń lọ lọ́wọ́ ní ìsìn. ṣé àwọn tó bá fẹ́ kọ́ ilé iṣẹ́ bíi shopping mall mm. bíi ilé ìwé bíi hospital bíi um, ilé ìgbafẹ́ hmm. bíi game center lóríṣiríṣi ṣé àwọn náà ní oore ọ̀fẹ́ láti wọ inú ilé wọ inú Orísun estate wá. bẹ́ẹ̀ni now fún àwọn layout uh, layout plan Orísun estate a divide sí ọ̀nà mẹ́ta ìkan wà tá à ń pè ní residential mm -hmm. residential jẹ́ ibi tó yẹ pé àwọn èèyàn ń gbé wọ́n ń sùn ìkejì wà tá à ń pè ní commercial commercial ni gbogbo àwọn nǹkan tẹ́ dárúkọ yìí atm eh, mm. point ní o fire station ní o um, event centers ní o game commercial centers ní and finally the last one ní èyí tá a pè ní agric center bóyá àwọn tó fẹ́ sin ẹran àwọn tó fẹ́ sin eh, tán fẹ́ ṣe bóyá agriculture ṣá a ní àyè náà fún àwọn ìyẹn náà. so ìyẹn ò ní dé kò ní súnmọ́ residential rárá débi tó ti ń rùn sáwọn èèyàn. rárá kò ní súnmọ́ rárá rárá rárá. bóyá ẹni tó fẹ́ máa sin adìyẹ in larger quantity ń sìn a lè gbà láyè kó sin adìyẹ nínú ilé ẹ̀ because ó máa máa dá wàhálà sí next door neighbor ẹ̀ lọ́rùn so. àbíyàn tó bá ní ajá ńkọ́. àbíyàn tó no èèyàn tó bá ní ajá ó hmm. depend lórí irú ajá tó jẹ́ àná ó dẹ̀ depend lórí báwọn ajá yẹn ṣe rí ajá ẹ̀ ò gbọdọ̀ disturb neighbor ẹ̀ because ajá náà àwa gan máa ní ní security post wa. okay because ó àtà security purpose fún àwọn tó ń gbé nínú estate so kò sí issue pẹ̀lú ajábọ̀ bí ẹni tó sọ pé alẹ́ nìkan nígbà kan tó yẹ pé ó ra ilẹ̀ wa kò kò sọ pé nǹkan báyìí lòun fẹ́ fi ṣe. ẹ wá ìgbà tó wá dìgbà bàbá wa ẹ dànù dúró ná ẹ tá a bá padà dé ẹ wàá sọ nípa ẹni tó ra ilẹ̀ hmm. tí yóò sọ nǹkan tóun fẹ́ fi ṣe ẹ wàá sọ fún àwọn aráàlú gbogbo ẹ̀yin tèmi nínú ilé mo lérò pé ẹ ń bá mi bá ètò yìí lọ lónìí mo ní àlejò ńlá ni mo gbé wá bẹ́ẹ̀ ni aṣojú iléeṣẹ́ Orísun TV àti àjọ king i mean orísun orísun estate àti àjọ king builders ní àlejò mi ṣé ẹ rí inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pé mo gbọ́ wọn torí pé ó ti pẹ́ tí mo ti ń fà wọ́n àwọn òráyè lónìí àwọn lọ sí àbújá lọ́la ilẹ̀ orísun tó wà lábújá eléyìí tó wà ní kánò tó wà ní sokoto mọ̀mọ́ àti ah, ìdè sokoto àdébẹ̀